adá ọpẹ́ fún ọlọ́run ọba ọba tọ́lá rẹ̀ ga ọlọ́run ọba tí ó dá ìmọ̀nà ó sì dánú àánú yìí ó sì jẹ́ pé òní pẹ̀lú orí ikú ayé àti tọ̀run ó ṣe lọ́sọ̀ fáwọn míì kò sí ní tó wù wọ́n bí àánú àánú ló kún wọn lójú iṣẹ́ àánú ni wọ́n ń ṣe àánú ni wọ́n ń wá káàkiri ọlọ́run ọba tọ́lá rẹ̀ ga bákan náà ó mọ̀nà. wá ṣe ìmọ̀nà yìí ní nǹkan tó kún àwọn míì náà nínú ẹ̀dá ìlójú àwọn wá nǹkan míì káàkiri mọ́ àyàfi ma àbẹ̀lẹ̀ ọ̀bọ̀ tó láàrin nínú àánú ẹ̀ nínú orísun ọlọ́run tí ó mọ̀ wá mọ̀nà káàkiri ọlọ́run já wà nínú ọlọ́run nínú àánú ẹ̀ kó tó wọ́n fi ẹsẹ̀ wá nílẹ̀ sí i lórí ìmọ̀nà ẹ̀sìn eléyìí tó lálàáfíà ọlọ́run sọnù láéláé ó fi wá nínú àwọn masáìlì alati dọ́là fi àlùkọ́lù kọ́ eléyìí táyì máa yí ẹ̀dá tán tara rẹ̀ sọnù òun ni masáìlì sìgá àwọn masáìlì tó bá ti ní í ṣe pẹ̀lú ìròyìn ọlọ́run àìmọye àlàkọ́dá ló ṣe wípé zálà fi hà lọ́yẹ̀ kó níbi sọ̀rọ̀ àbò níbẹ̀ ẹsẹ̀ lómìn ó ti lé ọ̀nà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó sì yẹ ó sì bójú lọ ọlọ́run kọ́ mọ́tẹ́mi àti yín ìyẹn ló fà tó fi jọ jẹ́ wípé ọ̀rọ̀ ìròyìn ọlọ́run ọba ọba tó láàrin ká nǹkan tó gbẹlẹ́gẹ́ ni ṣé wàá rí àwọn sífàtù ọlọ́run ọba tó láàrin ká kan bẹ tó fẹsẹ̀ múlẹ̀ tẹnu àfa àṣekò lórí ẹ̀ àwọn sífàtù ọlọ́run ọba tó láàrin ká mí ń bẹ tó ṣe wípé ó fẹsẹ̀ múlẹ̀ pọ̀ wà ṣùgbọ́n wá nínú àwọn nùsùsù kan tí ẹnu òkò wípé irú anásù bẹ́ẹ̀ fẹsẹ̀ rẹ̀ nílẹ̀ fọlọ́ fẹsẹ̀ irun rẹ̀ násù yẹn wá ṣùgbọ́n alẹ́ tí alẹ́ sọ wípé sífà báyìí a lè yọ nínú násù yẹn irú ẹ̀ pọ̀ irú ẹ̀ wà tí àwọn apáṣọ náà tẹnu òkò lórí ẹ̀ ìrọ̀pá àjọ mi yé ọ̀kan nú ẹ̀ ọjọ́ márùn hadith tá a fẹ́ kà lónìí hadithun yahmilu sifatan. خطيرة جدا من صفات الخالق سبحانه وتعالى ó gbé kan nínú àwọn sífọ ọlọ́run ọba tó láre ga téwu sì wà ń bẹ̀. eléyìí tó ṣe wípé ẹni tó bá fẹ́ pera rẹ̀ ní sùnní wọ́n fẹ́ pera rẹ̀ ní sàlàfí ó yẹ kó ṣe dìrọ́ọ̀sà ní táwọn onímọ̀ sọ nípa sífà bẹ́ẹ̀ dáadáa títí tó ń náà fi ní wàkọ́ à sínú tó ṣe pé àwọn míì wàkọ́ à síbẹ̀ wọ́n ti sọ̀rọ̀ tọ́lọ́kọ́mọdé èmi àti yín ọlọ́mọdé àsọ̀rọ̀ láéláé hadith yìí ọkọ̀ wa lẹ́kọ̀ọ́ tọ́pọ̀ ṣùgbọ́n ó gbé kan náà wọn sífà ọlọ́wọ́n bọba tó lára ga sínú tó ṣe wípé tanaza fi àdìfọ́nù kọ́ àwọn ìdábára wọn ti fanfan pa rẹ̀ ìbára wọn ti fanfan kódà àwọn alágbárí tí wọ́n bẹ̀lẹ̀ ayé irú hadith yìí wọ́n tẹ̀sẹ̀ ìkáàrọ̀ tí wọ́n wọ́n ní pé àwọn ní ma hadith yarwuna ahaditha la yafqahunaha yarwuna ahaditha la yafqahunaha wọ́n láwọn ní ma hadith wọ́n mọ̀ gbé hadith wa hadith tí wọ́n gbé àwọn ọmọ tó mẹ́ kí wọ́n mọ̀ tó rẹ̀ ní wọ́n bá ti gbárù hadith eléyìí wa kálí wọn bí tí hadith tá a fẹ́ kà lónìí bó ṣe pàtàkì àwọn èèyàn kan bẹ wọn fẹ́ lọ wọn fẹ́ kí ni ìdí kí ni ó já tó náà lọ́rùn wọn tọ́lọ́ máa tó aláàyè á sọ. báàbù al-imam al-bukhari ta'ala nínú tíra wa al-adab al-mufrad dáàmì kọ́ alẹ́ kọ́tọ́ pọ̀ kọ́lọ̀ dáàmì ẹ̀kọ́ náà ó ṣe fún wa. wọ́n ní báàbù <coughs> látàkùn. قبح الله وجهه باب لا تقل قبح, قبح الله وجهه باب tí ń sọ̀rọ̀ nípa wípé má fẹ́ẹ́ búùyàn kan kọ́ wa fojú rẹ̀ bú sotie kọ́ ọ̀nà sábà ojú rẹ̀ sí alikọ́bọ̀ ẹgbẹ́ ẹ̀rọjú ẹ̀ ṣe rí dáadáa ẹ̀rọjú ẹ̀ ṣe rí yamayama má fojú bú yàn torí wípé ojú tó ń fi bú yẹn ta ló dá ojú yẹn bẹ Allah sóòrà tójú yẹn gbé wà mọ Ọlọ́run ọba ló dá bẹ́ẹ̀ tọba ti ń bú ojú yẹn òun bú ẹni ọjà ni Ọlọ́run sì ni alladhi ahsana kulla shay'in khalaqa Ọlọ́run ni gbogbo tó ń dá pátápátá òun dáadáa ẹjọ́ náà bá wá dákẹ́ wọ́n wá rí wọ́n wá ń sọ pé òròjú ẹ̀sẹ̀ ní yànmọ̀yànmọ̀ òròjú ẹ̀sẹ̀ ní jákujàku òròjú ẹ̀sẹ̀ ọ̀ wá nìkan mí tó fi bu mọ́ jojú ẹ̀ lọ. ẹlẹ́mi bá fẹ́ bu ọmọ kékeré nìkan ní òròjú ẹ̀sẹ̀ rí tẹ́lẹ̀ mi bá fẹ́ gbà àgbàlagbà mi náà ẹ̀ òròjú ẹ̀sẹ̀ rí bí àwọn mi bá fẹ́ bọ́kọ rẹ̀ ẹ wọ ẹ máa ń ojú bí ojú kìíní nù olójú bá dẹ́rù bọ́ mọ́ mi bọ́kọ mi náà bá fẹ́ dúyàwó ojú ìnáà ni ó fi w a kì í fi ojú bú èèyàn torí mi máa fi ojú bú èèyàn bíbú ẹni ọ̀dà ojú ni mo rò pé àjọ mi ẹja wa ka àwọn àhàdìsì tó wà lábẹ́rẹ́ ẹja ka hadith alakoko hajjaj ó ní hajjasana ibn awiyayina an ibn ajlan an sa'idin an abi hurairata radiyallahu ta'ala anhu an nabi sallallahu alayhi wa sallam anábà muhammad sallallahu alayhi wa sallam sọ pé látàkùnlú qabbahallahu wajhahu ẹ má sì máa sọ wípé ojú lágbájá ojú wọn dánadáa ni ẹ má fojú búyàn nítumọ̀ rẹ̀ sára yìí mi tiẹ̀ ẹ má fi ojú ẹ má fi búyàn kì í ṣe pé kí ọlọ́run ọba ó sojú rẹ̀ dojú rẹ̀ dáadáa gangan ní àgbà lérò tí wọ́n ti yẹn ni ah ojú yẹn mọ̀ yẹn mọ̀ ojú dàpọ̀dàpọ̀ ojú tí ò ṣe é rí ọlọ́mọdé rí ojú bẹ́ẹ̀ ìtumọ̀ rẹ̀ nìyẹn. kìí ṣe yí pé kí ọlọ́run bó sojú rẹ̀ dojú tí ò dá fẹ́ pépè nìyẹn yàrá ṣùgbọ́n ẹ mọ́ fi ojú yẹn bù ní pé kọ́ bá aláhu wájà ahò ẹ wojú tiẹ̀ bọ́lọ́n tiẹ̀ ọlọ́lọ́mọ bọ́lọ́n ti dá báwọn. yẹ hadith ẹlẹ́ẹ̀kejì ìtumọ̀ kan náà náà ni lọ́wọ́ ní sọ̀rọ̀ hadith yẹn abdullahi muhammad عن سعيد عن أبي هريرة رضي الله عنه قال لا تقولن قبح الله وجهك wọ́n ti sọ fẹ́ẹ́ nìkan wípé ojú rẹ̀ ojú yamayama ni ojú tí ò dáa ni wọ́n sọ bẹ́ẹ̀ wà wájú haman asibaha wájú ha bẹ́ẹ̀ náà lójú ẹni tó bá dojú ẹ̀ ojú tiẹ̀ yìí ọ̀dà ojú náà dáadáa ni ọlọ́run ọ̀dà dáa ọlọ́run dáadáa ojú ẹ̀ tó bá tún dojú tiẹ̀ yìí náà ojú jákujáku náà tán ni má sọ bẹ́ẹ̀ kí ni ìdídọ́ òbí ni mà sọ bẹ́ẹ̀ fa inna Allah azza wa jalla khalaqa Adama sallallahu alayhi wa sallam ala suratihi fa inna Allah ta'ala fa inna Allah azza wa jalla khalaqa Adama sallallahu alayhi wa sallam ala suratihi nítorí dẹ́ẹ̀bí jọ̀rọ̀ mọ́ sọ bẹ́ẹ̀ òun ni wípé ọlọ́run ọba ọba tó láàrin ga dájúdájú ó dá ànábì wa ádámà eléyìí tí í ṣe bàbá wa àkọ́kọ́ Abul Bashar tó ṣe pé òun ni àkọ́kọ́ ẹni tọ́lọ́run ọba dá nínú abára ènìyàn gbogbo àwọn àyókù wa jọmọ àrọmọdọ́mọ rẹ̀ ọlọ́run ọba dá ala suratihi lórí súra rẹ̀ tọ́yìbù híyẹn ta lọ́lọ́ba ṣàlàyé mi tiẹ̀ ẹ̀yìn bí ilé rẹ̀ ọ̀dàdà ṣé mo ti bí yìí bó bá ara dáàmú ọ̀rọ̀ ọ̀rọ̀ sọ bó sì ní ìṣe ádámù ọ̀rọ̀ ọ̀rọ̀ sọ. sẹ́ẹ̀rì yìí yẹn ìtumọ̀ mẹ́ta ló wà fún ìtumọ̀ mẹ́ta làwọn onímọ̀ tó ìtumọ̀ ẹyọ kan ń bẹ ọ̀gbájúmọ̀ ọ̀pọ̀lọpọ̀ gan tó ti kà ń pa hadith yìí ni ó lè mọ̀ kà yẹn rí ṣùgbọ́n àwọn onímọ̀ tí wọ́n tú bẹ́ẹ̀ náà wà. ìtumọ̀ méjì wá lálàáfíà tó ṣe pé òun láàmà rí àwọn sọ̀rọ̀ al-hadith tí wọ́n máa tú sí orí rẹ̀ wá ní yàmbá nìyí orí rẹ̀ ní ntí mo fẹ́ sọ ìjókòólé ó ní wípé ṣe ọlọ́run bọ́ bá tọ́lá rẹ̀ ga sáàbì sọ̀rọ̀ ròyìn rẹ̀ bá níbi sọ̀rọ̀ ròyìn sọ sọ̀rọ̀ àbí ò sọ̀rọ̀ torí tá a bá ti rí sọ̀rọ̀ kan amúlára sọ̀rọ̀ mi hmm. kò tí ì yé tá a bá sọ pé tí n bá ní ẹ wo sọ̀rọ̀ fóònù yìí sọ̀rọ̀ fóònù yìí sẹ́ni pé mo yọ lára fóònù yìí kò yé báyìí àwòrán kankan ayọ̀lára nǹkan ni kò tí ì yé wa o tá a bá ní tí n bá gbé kámẹ́rà ní sí tí bá yẹ nìkan nínú yín tí bá fi hàn yàn kí ni mo fi hàn yàn yẹn àwòrán rẹ̀ àwòrán tí mo yọ níbi nǹkan mi ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ni torí ìwọ àtàwòrán ẹ̀ ṣe nǹkan náà àwòrán rẹ ni mo yà bọ̀ kì í ṣe wọ gangan ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ tọ́yì tá a bá ní àwòrán ọlọ́run náà tá a bá sọ pé ọlọ́run bá ní àwòrán kí ni ìtumọ̀ rẹ̀ èwo ni ó jẹ́ asúlù èwo ni ó jẹ́ farao ṣáà gbọ́n tí mò ń sọ yìí báyìí ìyẹn ló fà á. tọ́wọ́ jọjọ yẹ kí a nínú àwọn ní mímọ́ àwọn tó ń sọ pé wọ́n ní tó bá ń bú èèyàn kan àwọn ọ̀fẹ́ báyà nìyàn kan wí sọ fún yín pé fojú rẹ̀ bó Ádámù bá bẹ́ẹ̀ yín èèyàn àkọ́kọ́ wọn bá dá ẹni tó ń bú yẹn fi dá kò yé. sọ́túnmọ̀sí ké mi máa bú ojú ẹnìyẹn bíbú ojú ádámà ni bíbú ojú ádámà bíbú ojú ẹni tọ́lọ́wọ́n bá dàpẹ́ lọ́wọ́ rẹ̀ méjèèjì sálàyé mi tiẹ́ torí pé ọlọ́wọ́ bọba tó láàrẹ́ ká sọ fún ìbílẹ̀sì pé kí ló dé tó forí kan rẹ̀ ni máa kọ̀ lápọ̀tú bìyàdẹ́yìn fẹ́ni tí mo fọwọ́ mi méjèèjì dá famansábà khalqan biwajhihi ẹni tó bá fojú ẹnìkan tó bá fi bú sábà àbáhu adam ó ti bí bàbá rẹ̀ ilé ti ṣe bàbá alẹ́bíwá adam aleyhi salatu wa salam lábẹ́ ẹ̀bẹ́ náà etí ń bú al-Khaliq jalla fi ọ̀la etí ń bọ́lọ̀ gbọ́dọ̀ pálá ayé mi ti sọ etí máa ní kífà inna Allaha khalaqa adama ala surati hadha al-madrub ẹni tó ń nà yìí tó ń ṣe ń fojú rẹ̀ bú sálàyé mi ti yẹ àpèjúwe rẹ̀ bíi sóra tọ́lọ̀ ń fi dà tí ò wọ́ ọ̀hún sóra bàbá yín nù tí wọ́n ti yé báwọn ìyẹn wá nítumọ̀ tí ò gbajúmọ̀ ìgbà àwọn tó tún bẹ́ẹ̀ wá wọn náà sì láàyè jì sáà gbọ́ mi yé báwọn náà ìtumọ̀ kan wá bẹ òun ló gbajúmọ̀ jù láàrin àfa sunna òun ló gbajúmọ̀ jù ìyẹn òun ni Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullahu ta'ala àyàdá máa padà ka ọ̀rọ̀ wọn kékeré fún wa. ọ̀rọ̀ Sheikh mú báṣẹ náà wà rẹpẹtẹ gbọ́n apá wa ní Saudi yà Sheikh Uthaymin wa kathir min al-ulama ìyẹn làwọn náà àyàdá òun ni wípé khalaqallahu Adama ala suratihi <coughs> ọlọ́run ọba dá Ádámù lórí súrọ̀ rẹ̀ lórí súrà ọlọ́run sọ́ọ́dí ẹ̀nìsìn lórí súrà ọlọ́run ọba ọba tó láàrin ga eléyìí tí ó mọ̀ túmọ̀ sí wípé ọlọ́run ọba ní súrà kò yé nkẹ́ ọlọ́run ọba ọba tó láàrin ga ní súrà wọ́n wá ràn lọ́wọ́ pẹ̀lú nǹkan tó pọ̀ nǹkan alákọ̀ọ́kọ́ nínú tí wọ́n fi ràn túmọ̀ rẹ̀ yẹn lọ́wọ́ ni wípé ìwáyà kan bẹ tó sọ yìí pé ala súrati Rahman ala surati ar-Rahman lórí súra ọlọ́kùnrin ọba tó láàrẹ̀ ga ọbọ ní kíáṣí kárí ayé sọ yé bá a nìsín ẹ kí n sáré ka ọ̀rọ̀ Shaykhul Islam Ibn Taymiyyah fún wa. شيخ الإسلام ابن تيمية رحمه الله تعالى سيقول هذا الحديث هذا الحديث لم يكن بين السلف في العهد الثلاثة نزاع في أن الضمير عائد إلى الله إذا ترى يا هذا الحديث لم يكن بين السلف في العهد الثلاثة نزاع في أن الضمير عائد إلى الله فإنه مستفيض من طرق متعددة عن عدة من الصحابة سعد في مصنع تفوان وسياق الأحاديث كلها يدل على ذلك tí a ṣẹ́kù ìsìláàmù kan bẹ Ibn Taymiyyah rahimahullahu ta'ala àwọn tó bá nínú wa bayanu talbisi aljahamiya bayanu talbisi aljahamiya wọ́n ní pé hadisi yìí hadisi ta kà yìí eléyìí tó sọ yìí pé khalaqa Allahu Adama ala surati lam yakun bayna as-salafi fil quruni ath-thalatha láyé anabi muhammad sallallahu alayhi wa sallam láyé àwọn tó tẹ̀lé wọn láyé àwọn tó tẹ̀lé wọn kọ́ọ̀dùnú mẹ́tẹ̀ẹ̀ta tá anabi sọ pé khairun nasi qarni thumma alladhina yalunahum thumma alladhina yalunahum kọ́ọ̀dùnú mẹ́tẹ̀ẹ̀ta wọ́n ní kò sí àríyànjiyàn láàrin àwọn sálàfù ńgbà náà wípé hadithi yìí dọ̀míìnì tó wà ń bẹ ọlọ́run bá ní lọ́ba kò sí nìsa kò sáríyànjiyàn nípa rẹ̀ sáàgbọ́n mi yé wáyé nìsín nítorí wípé ó wá lórí turuku tó pọ̀ rẹpẹtẹ látọ̀dọ̀ àwọn sàhábà tó sì jẹ́ wípé gbogbo síyàpò hadith yẹn ń tó tọ́ka sí ni wípé dọ̀míìrù yẹn lọ bọ́lọ̀ sáàgbọ́n mi yé wáyé tó Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullahu ta'ala wọ́n ní pé sùúrà ọlọ́run lọ́lọ́run ní anábì sallallahu alaihi wa sallam sọ yé bá a nìsín ìyẹn máa jẹ́ wípé ọlọ́mọbọ ọba tó la rẹ̀ ga ní sùúrọ̀ àṣírí ibùdó kùtà ibà àtàwọn afáà mi wọn ni pé kí ni ó mú wa tá a fi fẹ́ sọ pé ọlọ́mọbọ ọba tó la rẹ̀ ga ò ní sùúrọ̀ tá a sì gbàgbọ́ lọ́wọ́ sóti ẹni sìn ìgbà tá a lọ́wọ́ ṣé ká ṣe ìsìbáàtù ọwọ́ fún un ṣé eléyẹn á wà sàn ju ká ṣe ìsìbáàtù sùúrọ̀ lọ́dún mo rò wàhálà yẹn mìtì wọn ni ká padà sí aslu tí àwa al-sunna wal jamaa máa ń lò ní báàbù sifat kí ni aslu tá a máa ń lò ó ní wípé ma jaa fi nusus shar'iyya nínú kitabi wa sunna àti ìfipáàtì àfinilẹ̀ alákọ̀ọ́kọ́ nìyẹn sálàyé mìtì kọ́ ìdá al-sunna wal jamaa nìyẹn bí sifati o kí ni alákọ̀ọ́kọ́ nuthbitu ma jaa fi nusus shar'iyya. minali likitaabi wàsúnà nítorí ti wá nínú tírà ọlọ́run tọ́lọ́run fi ròyìn rẹ̀ tó sọ ń para rẹ̀ àfin ilẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni tọ́ba lálàáfíà látọ̀dọ̀ àníbà Muhammad sallallahu alayhi wa sallam ẹlẹ́ẹ̀kejì ni pé yẹn kankan bá sì sọ pé náà ó lòun torí pé kọjọ wọ ẹnì kankan nínú ẹ̀dá rẹ̀ tí ó ti yé nìsín ó jẹ́ lẹ́ẹ̀kejì kọ́ ìdá lẹ́ẹ̀kejì yẹn nìyẹn fi bá bi àṣìfàt kí lálá kọ̀kọ́ ìsìbáàtù mọ́ àṣìbátàhù lọ́hùn ní nafsihi aw àṣìbátàhù làhù rasuluhu sallallahu alayhi wa sallam min ghayri tahrif min ghayri àní lọ́lọ́run àní lọ́lọ́run wala ta'til àti sọ pé kò ti ń jẹ́ bẹ́ẹ̀ sára yìí mi ti ibẹ̀ láti wá bọ́ sí wàhálà tẹ̀mùsì wàhálà tẹ̀síwì so náfíù alimusaba a ní fi jọ tẹ̀dá torí pé fífi jọ tẹ̀dá ibẹ̀ láti ní pírọ́blẹ́mù láti fẹ́ sọ pé sífọ̀ ọlọ́run ọba tó bá ti jọ tẹ̀dá náfíù ní fọlọ́ mo rò pálá yìí mi ti yé sáájú àǹkà tí mo ń sọ yìí báyìí tọ́yìn ẹlẹ́ẹ̀kẹta ni náfíù kẹfìyà náfíù alikẹyìfìyà ká má ṣàfijọ rẹ ká má sọ yìí ké bákan báyìí ló ṣe súnmọ́ kó rí sọlá yìí fi kì í ṣe ká fi wé nǹkan mí pọ̀ rí báyìí o eléyà àti eléyìí dàbí ara wọn kẹfìyà ni wípé bí ó ti rí ni bóyá ó gùn dọ́ọ̀kì báyìí ni tàbí báyìí ni tàbí báyìí ni kéèyàn fẹ́ sọ wípé báyìí gangan ló ti rí ó dàbí yóò ṣàfijọ rẹ pẹ̀lú nǹkan mi mẹ́tẹ̀ẹ̀ta yẹn òun ni aslu lọ́dọ̀ àdìsúnà fi báàbí sífàtì sáàjọ́ mi yẹ báyìí ní sùn tó bá wá rí bẹ́ẹ̀ á gbà pọ́ lọ́wọ́ bọba tó láàrẹ̀ ga náà ní sọ̀rọ̀ ní kàmá já áfì hádàlì hadith sáàjọ́ mi yẹ báyìí ní sùn yàtọ̀ sí àwọn kan tí ń sọ tí mo sọ̀rọ̀ wọn lẹ́ẹ̀kan wọ́n ní bòlì yóò ti gbàrú hadith báyìí wá tí mo sọ fáwọn yẹn. one ó ní hadith yẹn tí yẹn bá wò inna Allaha khalaqa Adama ala suratihi wọ́n ní tí yẹn bá sọ pé ádámù gan ní lọ́ọ́ bá kí ni ọlọ́mọ bá dá tí èso rí àwòrán rẹ̀ ló fi dá. àgbọ̀n mi yé ṣé kẹ̀kẹ́ ń bẹ tọ́lọ́mọ bá dá tí ò ní sóra tọ́lọ́mọ fi dá. wáyé tí yóò tó wá mọ sọ pé aláṣọrọ tì í. sọ ti yẹn nìsín wọ́n ní kí ó fi ẹja sọ pé kẹ̀kẹ́ ádámà ní lọ bá ń torí pé kò kú sí tí ò ní sọ ká ní lọ bọ́ọ̀lù pé sínú sọ̀rọ̀ ń bá làákà yìí. sọ ti yẹn nígbà ajá wípé àwọn tí sọ pé ọlọ́run dá ènìyàn ní àwòrán ara rẹ̀ ó ti fẹ́ di nǹkan kan náà ṣùgbọ́n tá a bá ti lo kọ́ àyídà mẹ́tẹ̀ẹ̀ta yìí ṣé yóò di nǹkan kan náà wọ́n ní di nǹkan kan náà torí ara rẹ̀ musaba nìyẹn sálàyé mi fi mùsábàhà ọ̀sì ní ìwọ̀ bá wòye ṣé àlàyé tí mo ṣe ní sísú wa tọ́yìn àfa náà lè wípé dọ̀míìrù yẹn ń lọ bá Allahu subhanahu wa ta'ala ní àbá àtọ́sọ bẹ́ẹ̀ pọ̀ jọ́tí ìyẹn fẹ́ẹ́ lè sọ pé òun nípo jùmùhúrù àlè sunnati wal jamaa àwọn tó pọ̀ jù ní àlè ọ̀rọ̀ wọn nìyẹn sọ́yìnyé sọ́yìn ṣùgbọ́n a rí inú tí wọ́n sọ pé rárá rárá tàbí fàyín náà lọ́ha kọ́lákọ̀ ádámà aláṣọ̀rọ̀tìhì ọlọ́run ọba dá ádám lórí súrọ̀ ti ádám ni àwọn wá sọpọ́ọ̀tì ẹ̀ pẹ̀lú àwọn kankan tí ń bọ̀ yìí alákọ̀ọ́kọ́ nínú ẹ̀ òun ni wípé ọlọ́run ọba dá ádámà lórí súrọ̀ rẹ̀ dọ̀míìrù yẹn yí wà mẹ́ nínú èdè lárúbáwá o. àdọ̀míìrù yàhùdù àlá àkọ́rọ́ mi máa gbòòrè tá a bá ti lè mú dọ̀míìrù wa ohun tó bá súnmọ́ dọ̀míìrù yẹn jù ní ọkọ̀ ní lọ́ba ìlà bìdàdì ká tó sọ pé kò ní lọ́ba àlọ́ mẹ́rin mi wá ṣá àdọ́mi yẹn báyìí nìṣó ṣé wàá rí ẹ̀rí mi táwọn afáàjọ sọ pọ́lọ̀ ńlọ lọ́ọ́ bá mi sọpọ́ọ̀tì ẹ̀ ní aláṣọrọ̀ tí arọ̀hìnà sọ́ọ̀tì yẹn nìṣín ṣé àmà pé yẹn riwaya tó mọ̀ fásitì ni ó jẹ báyìí láàkì hádìí riwaya dó àyífàt riwaya yẹn ni ò lálàáfíà Ibn Khuzaimah ti dọ̀ afa rẹ̀ tipẹ́tipẹ́ àwọn afa mi lẹ́yìn ẹ̀ náà ṣe kí ni o wọ́n dọ̀ afa rẹ̀ Sheikh Al-Albani rahimahullahu ta'ala wọ́n dọ̀ afa rẹ̀ àtàwọn afa mi náà ṣe wájú nítorí pé ẹnìkan bẹ́ẹ̀ ní sànàdì àwọn lójú ọdẹ wáyà rẹ̀ ló sì fi gbà wá pẹ̀lú àná ni àná ni ló fi gbà wá tí mo jẹ́ lè ṣùgbọ́n ti sọ pé àní tí ò sọ̀rọ̀ àbí tàdís àwọn onímọ̀ hadith ò ní gba hadith gbọ́dọ̀ ṣe gbà wá nù fi jẹ̀mí ìsinadì gbogbo ìsinadì hadith yẹn bó ṣe gbà wá nìyẹn so ti yẹ báwa nìsín so n tí àwọn àfa àwà tí wọ́n sọ wípé ọlọ́mọba ní lọ́ọ́ bá wípé dọ̀míìrì yẹn kò lè lọ́ọ́ bá ádámà bìdẹ̀lìlì hadhihi rìwáyà pẹ̀lú ẹ̀rí rìwáyà mi tó sọ pé aláṣọ́rọ́ ti arọ̀ṣùmá sáájọ́ tí mò ń sọ yìí àwọn àfáà tí wọ́n sọ pé rárá wọ́n ní rìwáyà eléyìí ẹ kọ́kọ́ yọ dànù náà torí pé kò lálàáfíà ti sálàyé mi ti wọ́n ní ò lálàáfíà ìyẹn là kọ́kọ́ délẹ̀ délẹ̀ délẹ̀ ẹ bá ń jẹ́ gbogbo àwọn ọmọ tó sùn ẹ jí wọn ká ní ká náà ẹni ẹni wọn lè wá sùn dìde ńlẹ ọmọ tó dìde stand up mo ní kò dìde sọ ọmọ tó máa kéèyàn dìde gbogbo ẹni tó bá ti sùn ká dìde délẹ ẹnì àrọ etí ẹ dìde sókè lórí àwọn tó bá ti sùn ká dìde sókè ká dìde de fàádìde lè. fàádìde tí o bá ti gbọ́rọ̀ dìde sókè dìde mo ṣe rí. náà sọ ẹ jọ sáà gbọ́ mi yé náà wọ́n ní pé ìgbà tí ni wàá yà yóò ti lálàáfíà á lè fi ṣẹ̀rí wípé dọ̀míìrù yẹn rọ́ọ̀jì òun ila Allahi ta'ala ajá wípé àdọ̀míìrù yarji ila aqrabi madhkuri tó àdọ̀míìrù ayé dùn ala aqrabi madhkuri nítorí súnmọ́ dọ̀míìrù dùn ní lọ́ọ́bá tó bá ti jẹ́ bẹ́ẹ̀ khalaqallahu ádámà khalaqallahu sẹ́wọ̀n kópa àkọ́kọ́ tó ala ó kọ̀ wọ́n ló súnmọ́ domino yẹn ádámù sára èmi tí ìyẹn jẹ́ alákọ̀ọ́kọ́ mi nìyẹn náhíyá alọ́gọ́wìyà wípé riwaya mi ń bẹ tóun lálàáfíà tó wá riwaya ilé tó ṣe wípé ó hàn ń bẹ bí wípé ni àfẹn tó bá jálá ìmọ̀ kan ló kù tó bá wá bá ìyọmọ tẹ wà lẹ́yìn ọyẹ ẹsùn ẹsùn ẹjọ. ẹjọ sáà ń gbọ́ mi yé rìwáyà yẹn ó lè wà nínú Bukhari àti Muslim ó sọ kí ni o ó wà nínú Bukhari àti Muslim anabi sallallahu alayhi wa sallam ni khalaqallahu Adama ala suratihi ọlọ́run dá Ádámù. lórí sóòrọ̀ rẹ̀ ẹ wá máa wo ó ní kúlóòlòhù sì tú nàdìrọ̀ si kúlóòlòhù sẹ́yìn pé dọ̀míìrù wà ń bẹ̀ tó túmọ̀ sí pé a alákọ̀ọ́kọ́ tó wà bí hí àti dọ̀míìrù tó wà ń bí kúlóòlòhù tó wà bí hú ẹnìkan náà ní lọ́ọ́ba kò sí èmi dì mẹ́rin ẹ̀ àwọn ni fún yẹn. ṣàlàyé mi ti aláṣọrọ ti yìí kóòlù gíga rẹ tó fi ẹni sìn ṣe túná rírọra fìtì sáré rírọwò kan gbogbo àwọn táwọn bẹ ní ìsìn àwọn tó bá ga dáadáa how many feet ni wọn six feet kọ́ ni téèyàn bá ti ga ju six feet lọ yóò ti máa di kílọ̀pọ̀ lẹ́yìn má bọ̀ má bọ̀ wá dó síbi tí n bá ti dákẹ́ wáyé kó bá mú ẹgbà kan wá kó síbi. àwọn tó bá ga dáadáa ní ìsìn ní six feet àbí bẹ́ẹ̀ kọ́ ni anam sọlá alẹ́ wàlẹ́ ọ̀sán àwọn sọ pé olùhùn sì túnà rírọ̀ à sẹ́ẹ̀rí ádámù nígbà tó lọ́wọ́ bá dà sixty feet ni gíga rẹ̀ ah ìmọ̀ kílẹ̀ yóò fi gíga wá ní gbé ní sọ torọ́pọ̀ náà gan-an how many feet lọ́pọ̀ náà twelve feet oko ah, náà ju twelve feet lọ gbogbo bó ṣe wulẹ̀ kókò náà tó ìyẹn lè pé twenty feet o torí tá a bá gbìyàn méjì gorí ara wọn tá a tún gbẹ́ nìkan lé wọn yọmọ ga tó pọ̀ náà èèyàn mẹ́ta ọ̀gá tó pọ̀ náà kàn èèyàn mẹ́ta ò lè tó mẹ́rin kọ́ mẹ́rin àwọn ìdìbò tẹ́yìn bá ga dáadáa èèyàn mẹ́ta ọ̀gá tó pọ̀ náà o tẹ́wọ́pọ̀ náà táwọn yìí náà ni tẹ́yìn àbàgà àwọn òpó náà tọ́kọ́ mọ̀ là ń sọ láàmà yìí èèyàn mẹ́ta yọ ga tó kí ní táwọn èèyàn ń gé ẹ dákun ní fíìtì òpó náà six meters bí twenty feet ni twenty feet èèyàn mẹ́rin náà ga tó twenty feet èèyàn mẹ́ta six feet ṣebí eighteen yẹn ó ọ̀dà òpó ọ̀nà mẹ́ta ni ìtumọ̀ rẹ̀ báwọn ẹ̀yàn kan ṣoṣo bó ṣe gànù ṣètúnà rírọ̀ à. anábà Muhammad sallallahu alayhi wa sallam onífàlámà àkọlákọ̀ọ́kù ìgbà tó lọ́wọ́ bá dáa tẹ̀yìn ẹlẹ́jọ́ ẹgbẹ́jọ́ yín ẹ bá rọjò ẹ bọ́ta fàlámà àkọlákọ̀ọ́kù ìgbà tó lọ́wọ́ bá dà tán ọlọ́run sọ pé idhab máa lọ síbẹ̀ yẹn fasallim ala mùláìka nafari minal màláìka àwọn màláìka jẹ́ bẹ́ẹ̀ mẹ́ẹ̀ jẹ́ jòkó bẹ́ẹ̀ lọ sálámà sí wọn. fastami ma yuhayyunaka gbọ́n tí wọ́n fi kí ọ nígbà bá kí wọn tán. fa innaha tahiyyatuka wa tahiyyatu rodiyatika bí wàá tàwọn arọ́mọdé màlẹ́bẹ̀ẹ́ ti máa kíra yín nù o yóò ti máa kíra yín nù o ó jẹ lọbẹ ìgbà tó dọdọ àwọn màláíkà ó ní asalaamu alaykum àwọn màláíkà nígbà tí wọn jà ló wọn ní asalaamu alayka wa rahmatulah nta fẹ́ lò ń bẹ o tẹnpẹ èyí ò sí lára nta fẹ́ lò tujú nta fẹ́ lò ní kí tahiyyatuka wa tahiyyatu dhurriyyatika àti ẹka àárọ̀ kọ ní kíkì ẹka àsán àwọn Yorùbá náà ní ẹkú làárọ̀ ní tiwọn ní ẹkú lọ́sàn nígbà yẹn bá kú wọn ò ẹkú lálẹ́ gbà náà wọ́n yí síbẹ̀ ni o ṣùgbọ́n tá a fẹ́ ló bẹ̀ ni pé ìyẹn kọ́ ni kékeré mùsùlùmí o ló mọ ní sà ẹni tẹ́ nǹkan ọmọ sùkúù tẹ́ ti ń fi good morning kọ́ àwọn ọmọ you no greet me good morning good morning ẹ̀kọ́ àwọn ọmọ ní salamu aleykum salamu aleykum aleykum sọ̀rọ̀ àfitù tọ́mọ mi bá ti sùkúù dé ọ̀ kí mi ni good afternoon sir sálámà ẹja sì jó yá àwọn bàbá wa aládùúgbò ilé tí sálámà ń bínú ó sálámà sí mi tọ́ba ti mọ̀ kó òní kí mi òní dọ̀wọ́ alẹ́ má kí n má láéláé ẹja sọ fún wa wípé kíkí tọ́lọ̀ ń fún ádámù àtọ̀rọ̀ ọmọdọ́mọ rẹ̀ ó ní kí ni o sálámà aláìkum rahmatullahi tó àwọn fi rahmatu wọn fi kú anábà muhammad sallallahu alayhi wa sallam ẹ wá mọ ọjọ́ ń tọ́ sọ̀rọ̀ wọn ní fakulu man yadkhulu al-jannata ala surati ádámù gbogbo ẹni tí ó wọ àlìjánná sọ̀rọ̀ ádámà ni falam yazal alxọlùkù yankusu báàdù hẹtàlá ṣé wàá rí ojú bọ́lọ̀ ṣe ń dá wọ́n wá ń reduce láti sixty yẹn wọ́n wá ń reduce wọ́n wá ń reduce wọ́n wá ń reduce á reduce di bá a ṣe wáyé lórí mọ̀ kéwèrè lèbo tọ́lọ́bọ̀ nípínlẹ̀ yẹn ọ̀bọ gbèrè ṣé ọ̀bọ wa gàdáwà tá wà láyé gan nísìnyí àbínà kí ló ga tó a ọlọ́mọ nípìnlẹ̀ ọlọ́mọ ẹ̀bà wèrè àwọn kan sì ń gbé káàkiri wọ́n sì ń gba pòfẹ́sọ̀ lórí ẹ̀ olórí ibú wọn lè bò láyé o àwọn kẹfẹ́ yìí wọ́n sì tẹ̀yàn jẹ ẹ̀yẹ́ ó sì gba pòfẹ́sọ̀ lórí òkúta lórí òkúta ọwọ́ àjókòó tó òkúta àti tó fi kú tó fi di pòfẹ́sọ̀ lórí kẹ́yìn tó di pòfẹ́sọ̀ ẹ̀wọ́ yẹ ọdún tí ó ti lò lórí òkúta kọ̀ wá ní mẹ̀sìn ọlọ́run kankan yóò kà fáti àti yóò gbé kuraani kalẹ̀ yóò gbé geography lé lórí kí lọ́kàn àti kuraani papọ̀ lẹ́yìn kópa àwọn alálàfà kan bá ṣàdúrà kankan kuraani méje wọ́n fẹ́ di bíìsì àmì ń wá pọ̀ lọ́ba tán sẹ́wọ̀n kẹ́ni ìsìn tí catherine àti nǹkan kan tí wọ́n ti àwọn yóò gbàdá padà máa da professor lórí ọbẹ̀ ṣíṣe yóò padà di bẹ́ẹ̀ professor ọbẹ̀ ṣíṣe kó sì lé mọ́ ṣètò lóko ṣé bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ wọlé mọ́ bẹ́ẹ̀ ṣètò olóko ọbẹ̀ wo ni ó sì ọbẹ̀ wo pòfẹ́sọ̀ ó sì tí ò ní lè dáná jẹ fọ́kọ ẹ̀ tí ó dán bọ̀dọ̀ nítorí wọn fẹ́ sọjá yé dàdé ibẹ̀ yẹn ló ti mà èmi ò tí ì mà mẹkáníkà ẹnjìníà tó jẹ́ pòfẹ́sọ̀ tí mẹkáníkì bá túmọ̀ tó rẹ̀ sí àbí à ní pòfẹ́sọ̀ mẹkáníkà kankan nàìjíríà ṣé wà tani wá ń ṣe mọ́tò wọn tó bá bàjẹ́ mẹkáníkì ni táwa ni pòfẹ́sọ̀ náà méjèèjì bẹ́ẹ̀ mo sọ lásìkò yẹn lálẹ́nu títí títí tójú òbí yín nìyẹn má dáadáa tí yóò fi máa gẹ̀gùn báyìí síbi pẹ́ǹpẹ́jú gbogbo àsìkò ní ọlọ téèyàn bá wá sọ́ra yóò kàn rí pé yóò kàn wo oúnjẹ kan ní kó wàá súnmọ́ yín mọ̀ wá pé kí lóun àti fòlì ayé náà pàápàá nígbà tí ọba sẹ́sìn ọlọ́wọ́n bá ń lẹ̀ ẹ̀já máa dúpẹ́ síbi tọ́lọ́wọ́n bá darí wá sí torí bí ìtọ́lọ́n darí wá sí téèyàn bá bójú kọ́dà bí èèyàn bá di pòfẹ́sọ̀ professor rẹ̀ ò lè professor kò lè ó dàrú kò ní gbẹ̀sìn ẹ̀sìn yìí yá máa pé ẹ̀sìn pàtàkì jọrọ professor lọ professor fún professor sí ẹ̀já mójú tẹ̀sìn ọlọ́run bá kálí bá rí dáadáa mú délé lọ́dọ̀ ọlọ́run ọlọ́run kò sànù wa sọ àwọn afáwà yìí wọ́n ní wípé ìtumọ̀ tá a ní bọ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam sọnù ṣé wàá rí i nínú Fathul Bari al-Hafiz Ibn Hajar rahimahullahu ta'ala ìgbà tí wọ́n fẹ́ tu hadith riwaya ti Bukhari mọ̀ káyìn tẹ́ kí wọ́n lọ́wọ́ àánú Muslim náà wọ́n ní wa hadhihi riwayatu riwaya yìí yu'ayyidu qawla man qala ọ̀ràn ọ̀rọ̀ àwọn tó sọ wípé inna ad-damira li Adam ọ̀ràn lọ́wọ́ àwọn tí wọ́n sọ pé dọ̀mí ló ti mẹ́bi sọ́rọ́ tì í Ádámù ló ní ọ̀ràn lọ́wọ́ kí Ádámù ní lọ́ọ́ bá ṣàbí ó túnmọ̀ ọ̀rọ̀ náà ni pé àwọn mi sọ nǹkan mi ṣàgbọ́ mi ìtumọ̀ rẹ̀ nù ṣùgbọ́n àdìsí ilé kò sí iyèméjì ń bẹ wípé ọ sọpọ́ọ̀tì ọ̀rẹ́ tó bá sọ pé ádámọ̀ ni lọ́ba sóyè báwọn tọ́yì Ibn Hajar tẹ̀síwájú wọn ni wal ma'na anna Allaha ta'ala awjadahu ala al-hay'ati allati khalaqahu alayha lórí ìròyìn ṣákìlù hajjum yóò ní ìṣètò ojú ẹ̀yàn structure kí ni form size ẹ̀yìn lẹ̀ mọ́ bọ́lá ọ̀sá ṣe má bó ṣe rí lórí ti kẹ́ mọ́ ìyẹ̀bọ́ tó fi bọ̀lù kẹ́ni sí. bẹ́ẹ̀ ọlọ́wọ́ bọba tó lára ẹ̀ka ṣe dáa ìtumọ̀ rẹ̀ ni wípé gbogbo àwọn tọ́lọ́wọ́ bá dá lẹ́yìn tiẹ̀ nínú àwọn èèyàn tá à ń bẹ láyé mọ̀rọ̀ hìlù ní ìfẹ́ ka ọ̀rọ̀ yẹn tí n bá ní ẹ̀ bàbí ẹ̀ jẹ́ nǹkan kó sí wàhálà lámìyàntẹ́kìl fi nashati ahwala òun ọ̀gùn stages táwa gùn nígbà tó lọ́wọ́ bó dá wa ẹ̀rì kí gbogbo wa ìbá aṣọ kọ́kọ́ wà yìí ara ọkùnrin la kọ́kọ́ wà ara àwọn bàbá wa la kọ́kọ́ wà síbẹ̀ ní abẹ́ ẹ̀kọ́ nígbà tó yá jáde sára màmá wa tí omi tí màmá náà kù tí ó di nutfa ìgbà tó mi méjèèjì bá dà pọ̀ ní ó kù onímọ̀ níyì ní ó di nutfa tó bá jẹ́ bá jọ pé nutfa omi ọkùnrin àti obìnrin ti dà pọ̀ nìyẹn tó ti ẹni sùn táyì ló kọ́fà yẹn oní ọ̀wà láàyè kan níjọba ya yóò di alakọ yóò dẹ̀ jẹ síbẹ̀ náà ibẹ̀ kọ́ tó bá ya yóò di mọ́tò tó bá ya yóò di egungun ìfọ̀ tó bá ya ọlọ́run bọ́ di ẹranko wàhákàtà wàhákàtà àwọn ọmọọ̀rọ̀ ìlú yìí ádámù ọ̀dà kọjá ọlọ́run málámọ̀ ni àmọ̀ ó fọwọ́ rẹ̀ ni ní àmọ̀ ní àmà tí ń dún koko kò tó yẹ kí gbàtí ọmọ tàbí yẹn fọwọ́ yọ dún ní wọn mi sọ̀rọ̀ sọ̀rọ̀ lẹ́yìn mi hàmà yìí màsí náà nìyẹn ọlọ́run sì fẹ́ mi sí ó dèyàn ń ń mi yé kì í sọ̀rọ̀ pé ńgbọ̀ táwọn ńgbọ̀ ọmọ yọmọ yọmọ yọmọ dàgbà wọ́n ní ara wọ́n ní ṣé bẹ́ẹ̀ ni àyè bẹ́ẹ̀ kọ́ títí tí ó fi wá di géńdé gbogbo màrọ́ hìlì yìí ádámù géńdé nílẹ̀ kan náà tọ́lọ̀ ń dá géńdé nílẹ̀ kan náà gbogbo tí sì ń jẹ́ ìṣẹ̀dẹ̀ yẹn sì pèsè làálẹ̀ kan náà ó sì ga tó bọ́ lọ́wọ́ bá ṣe sọ bí Ànábì sallallahu alaihi wasallam ti sọ ni sáà rí yàtọ̀ wàlámù wàlá tàrọ́jàdà fìlẹ̀ àrùhámi àkọwàrọ̀ stages táwa gùn nínú àkòyà wa àkòbíyà ohun ọ̀gbọ́n tiẹ̀ kàdùrì yàtì yìí kí ẹ bá wà rọmọdọmọ rẹ ti wí bal khalaqahu Allahu rajulan kamila ọlọ́run jẹ́ arọ́júlù sí nílẹ̀ kan náà odidi èèyàn nílẹ̀ kan náà tí èsì pọ́n dàgbà díẹ̀ díẹ̀ sọ rajulan kamilan sawiyya min awwali ma nafakha fihi ruh bọ́lá ti kọ́kọ́ fẹ́mi sí bẹ́ẹ̀ ló ti dòdìdì yẹn tí ó ti yẹ ìyẹn lànà ìṣọ́lá alẹ́ wa lọ́sọ́lá fi tẹ̀lé pẹ̀lú ìpèsè túnà zero hour fàádà dọ̀míìrú àìdọ̀n aláàdà ṣe bó ṣe yẹ kí dọ̀míìrú níbi súrọ́ọ̀tì yìí tá ló lọ́ba adam wúlò ń kọ́ adam náà ló lọ́ba so ó yẹ àyíyáda wípé ká sọ pé adam ni ọlọ́ba ibn hajar rahimahullah ta'ala wọ́n ní wà qad fassala al-qawla fi dhalika ibn hibban aqaba al-hadithi farajji'hu. فإنه مفيد Ibn Hibban ti ṣàlàyé kíní lẹ́kùnrẹ́rẹ́ lọ́ọ̀ka ó sàǹfààní púpọ̀ ọ̀rọ̀ Ibn Hibban rahimahullahu ta'ala níbi ó sàǹfààní gan ṣùgbọ́n pọ̀ ká ní ọ̀pọ̀ ni mo bá kọ́ nǹkan fún wa ṣùgbọ́n pọ̀ díẹ̀ ọ̀rọ̀ yẹn pọ̀ ṣùgbọ́n kò láàsọ rẹ̀ ó náà ní ti Ibn Hajar ti sọ yìí nítorí tó wà mẹ́rin pé lọ́wọ́ bẹ̀rẹ̀ ó sì ọlọ́dún fáwọn tí wọ́n ń takò hadith yìí tí wọ́n fi ń tako àwọn onímọ̀ hadith pé wọ́n gba tí wọ́n kàn tó mọ̀ rẹ̀ wá ọkọ̀ gbá àwọn èèyàn lọ́dún náà ó gbá wọn dànù lẹ́yìn tó gbá àwọn èèyàn lọ́dún dànù ó wá bọ́ sórí àwọn tí wọ́n sọ yìí pé ọlọ́wọ́n bá ní lọ́ọ́ bá sálàyé mi ti ó gbá ọ̀rọ̀ tí wọ́n náà dànù ó sì fi rìn rẹ̀ bíi pé ádámù ni wọ́n lọ́ọ́ bá wallahu ta'ala a'la wa a'lamu ẹ dákun sáájọ́ mi tó bá rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ méjì wá ni ọ̀rọ̀ àwọn afáàlùsùn náà jàmáà ni o ìyẹn sọ yìí pé àwọn alátakò wà ọ táwọn ìgbà sífáàtì o ọ̀tọ̀ ṣé wàá rí nǹkan kan bẹ tó pàtàkì lọ ẹka dì mú ó ní pé hadith yìí a lè fi takò bíbí ọlọ́run bá ní sọ̀rọ̀ bákan náà a lè fi ṣe ìfúbàtò sọ̀rọ̀ bọ̀rọ̀ lẹ́yìn àjọyé tó lálàáfíà. sáà àjọ kan tí mo yìí bó tiẹ̀ ṣe pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àfa wa ṣe bẹ̀ yìí ṣe kọlẹ̀ islam náà tẹ̀mí yà ṣe kò fẹ́ ṣe wọn bá ṣe kò fẹ́ mi wà lórí wọn mí náà lọ́la ma sálàfà wà kọlàfà tí ó ti yẹ nìsín ṣùgbọ́n a lè fi ṣe nítorí wípé ìgbìyànjú àtàjọ yìí ni bọ́tí ní àfi sọpọ́ọ̀tì àjọ yìí yàn lálàáfíà ṣé ó yé báyìí nìsín bó tiẹ̀ pé nínú àwọn onímọ̀ náà àwọn tí máa ń takò pé kò lálàáfíà wà mí wọ́n lẹ́ni tó wá ní so ti ẹni sìn ṣùgbọ́n ẹni tó bá ní ọlá làáfíà náà tẹ̀ lọ́rọ̀ àwọn èèyàn kan nínú sálàyé mi ti wà nàdúró máa jàlí ilé ṣàyẹ̀fò dára ẹ̀rí lábàárín kìí ṣèyàn kìí ṣèyàn tó pọ̀ kìí ṣe jà lálẹ́ ẹni kankan ẹ̀rí rẹ̀ pẹ̀lẹ́ rí hadith tó fojú tó fẹsẹ̀ múlẹ̀ tó sì méjì ń bẹ̀ ó kílà wípé ádámù ni dàmírò yẹn lọ́ba láàkì joseph kan náà wà ń bẹ tẹnu àáfàá sunna ṣe bí ẹni kò sí pàápàá àwọn sálà ó ní wípé sùúrọ̀ ká sọ pé ọlọ́wọ́n bá ní sùúrọ̀ nǹkan tó lálàáfíà sáà dọ́mi yẹ o nítorí àwọn àhàdíìsù míì tó yàtọ̀ sílẹ̀ àhàdíìsù kan bẹ́ẹ̀ tani sallallahu alaihi wa alihi wasallam sọ yìí pé ra'aytu rabbi ala ahsani surati ra'aytu rabbi ala ahsani surati mo rí ọlọ́wọ́n bá mi lórí sùúrọ̀ tó dáa jù ṣùgbọ́n kíta wa mọ́ sọ́ni báyìí bí ọ̀rọ̀ lọ́rọ̀ nìyà bó la ṣe jàmá láàrin rẹ̀ àtẹlé ó rí lójú oorun ni tí ó ti yẹ ní sìn ojú rẹ̀ ọkàn ẹ̀ ló fi rí sáájọ́ nǹkan tí mo sọ yìí kì í ṣe pé ó rí ọlọ́run bàbá yìí ní gbètètè ìyẹn jẹ́ alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì hadithu makọ́ pé onígbà tí wọ́n bá níbi sọ́lá alẹ́ wa lè wọ́n sọ́lá ń lè rè pé sáà ọlọ́run bá wa àníbísọ́ aláàlẹ́wàlẹ́ ọ̀sọ́lá sọ yìí pé àti máa ní lára láti rí òṣùpá ọjọ́ kẹ̀ńlá níjọ́ tó òṣùpá bá kọjọ́ kẹ̀ńlá sẹ́ẹ̀ kí n rí i ṣé máa ní la ṣé máa wò bàlùbàlù kẹ́ tó lè rí tó bá jẹ́ pé ń rí náà sọ ìtumọ̀ rẹ̀ náà ni pé ẹ̀rí ọlọ́kàn bá ọba tó láàrẹ̀ ga àníbísọ́ aláàlẹ́wàlẹ́ ọ̀sọ́lá wa ni wípé àwọn ènìyàn tó bá dọjọ́ àlùkè yà mọ̀ ọlọ́run bó sọ pé kí ẹnìkọ̀ọ̀kan tẹ̀lé ti ń jọ́sìn fún gbàgbọ́ wà láyé àwọn tí wọ́n bá ń jọ́sìn fóòrùn yóò ní wọ́n tó sẹ́yìn òrùn àwọn àtòrùn jọjọ́ ń lo ayé ẹ̀ ẹni tí bá ń bọ́ kí tó sẹ́yìn kí ẹni tí bá ń bọ eré tó sẹ́yìn eré kálukú ọmọ tó sẹ́yìn tí àwọn tí wọ́n bọ àwọn tọ̀ àrí tí ó ní wọ́n tó sẹ́yìn wọn wọ́n tó sẹ́yìn. alẹ́mi sọ́lá ni wàlẹ̀ sọ́lá pé yóò wá kó ọmọ mi àtàwọn mọ̀nàfìkì nù wọn. wọ́n jọjọ wà papọ̀ ẹ jẹ́ nǹka ibi tí mo fẹ́ nínú hadith yẹn wọ́n ní wípé fayatihimul jabbaru ọlọ́wọ́n ọba fi suratin lórí àwòrán kan wọ́n suratihi allati ra'awha fiha awwala marratin tó yàtọ̀ tọ́lọ́ wọn bá gbé wá tí wọ́n fi rọ́ lọ́wọ́ wọ́n á tún rí bá mi eléyàn tí wọ́n sì pé ó ní kí ni o ọmọ sí wọn. tó jùsùlù wípé ṣé a lè ṣe ìsìbátò súnrọ̀ fọlọ́wọ́n bá àbá a lè ṣe ìsìbátò rẹ̀ fún nítorí lálàáfíà nínú àkéde a lè sunnati wal jamaa nípa a lè ṣe ìsìbátò súnrọ̀. kayfa nùsùbìtù ha nùsùbìtù ha kà mọ̀ sábà kọ́ one nítorí pé wà nù nùsùsù tó lálàáfíà a ṣe ìsìbátò. ẹlẹ́ẹ̀kejì ni wípé a lè ṣe mùṣábàhà sọ́rọ̀ yẹn a ní ní kankan tá a fi wí ẹlẹ́ẹ̀kẹta ni pé àní ka ìyáfa rẹ̀ àní sọ pé báyìí ló ti rí sáà gbọ́ mi yé ṣùgbọ́n hadithu tẹ́lẹ̀ yìí o táǹkà bí o dọ̀míìrù bẹ̀ ta ni lọ́ba o ádámù ni alayhi salatu wassalam ọlọ́run bọ̀ wà láyé tó bẹ̀ ẹnu wà bàláyé tá a ṣe yẹn ọlọ́run di oyè ẹni tó ṣe àtàwọn tá ọlọ́run bó sì wọlé àti bẹ̀rẹ̀ yóò fi síwáṣẹ̀ fún bẹ́ẹ̀ dáadáa mùsùlùmí tó bá ń bú yàn kì í fojú rẹ̀ kù sọ́tì ẹ̀yìn sìn kì í fi ojú rẹ̀ ṣe kí ni o kì í fi bù torí pé ẹni tí ò lè dẹ́dà ojú ọ̀nà máa bú ní ti adẹ́dà ohun tó dáa ọlọ́run wọlé àti bẹ̀rẹ̀ yóò fi àṣekù gẹ́ yóò fojú wa hàdà wàsálàmù àlà muhammadu alayhi wa sàlẹ̀ èjì ẹ̀ta ẹ̀rin àrún ó ti tó wà ọ̀yà. wàhálẹ́kùn sọ́lá àwọn ọ̀tún. jábá kí jàmá tán. sẹ́ẹ̀rì hmm. nínú Islam Islam tó lálàáfíà. La kọ́ máa ń tí ń jẹ́ jàmá ju jàmá ẹ̀yọ̀ kan lọ. sáájọ́ mi tí wọ́n bá ní wọ́n kírun jàmá kírun jàmá ẹ̀yọ̀ kan náà sáájọ́ ń tàn sọ yìí tí ẹ bá wá ní ṣé jàmá ẹlẹ́ẹ̀kejì lẹ́tọ̀ àbí ọ̀lẹ́tọ̀ kọ́ mọ̀ béèrè béèrè wa kó ní ṣé jàmá ẹlẹ́ẹ̀kẹ ọgọ́rùn-ún sọ lẹ́tọ̀ àbí ọ̀lẹ́tọ̀ yọ̀dọ̀ tó bá ti dé jàmá kejì lẹ́lẹ́tọ̀ ọ̀lẹ́tọ̀ kẹwàá náà lẹ́tọ̀ síbẹ̀ náà bẹ́ẹ̀ jẹ́mọ́ ogún ọ̀nà àlẹ́fọ̀ jẹ́mọ́ ọgbọ̀n ọ̀nà àlẹ́fọ̀ tó bá ti rí báwọn kẹfí yàyẹ láàyò ọ̀là fìlẹ̀ islam ọ̀làtọ̀ ọ̀rọ̀ fìlẹ̀ islam àmọ́ nǹkan ti ń jẹ́ bẹ̀rù islam kó ṣe wípé irun jama àlè máa kí láti jama ẹ̀yọ̀ kan di jama mi jàǹgbẹ́ tó máa yẹ nù láti jama àyè láàwọ̀ ẹlẹ́ máa kí jama àlọ́ tó fi di aṣọ gbogbo àwọn tó bá ti rí káwọn náà máa kí jama tiẹ̀ gbogbo àwọn tó torí kẹlímọ̀ tí mo lò náà ó ti fẹ́ mọ jáde díẹ̀ díẹ̀ tá a bá sọ pé ìkan dáa gbogbo ìyókù náà dáa ní ìdòwú ẹ má jẹ́ sọ pé ó lẹ́tọ̀ torí tó bá yẹ pé lílẹ́tọ̀ ni ó lẹ́tọ̀ torí kékeré kése kí wọ́n hàrọ̀ ọmọ rẹ̀ mọ̀kìlúwò ní gbogbo àwọn afáàní ṣùgbọ́n kò dáa alákọ̀ọ́kọ́ yóò di ọ̀rọ̀ rùn fún èèyàn kéèyàn wò pé ìmáàmù eléyìí fẹ́ kírun lẹ́yìn ẹ̀ lákìtù àná tàbá àwọn tí máa ń rojọ́ káwọn kí wọ́n máa kí jọmọ́ tẹ̀ báwọn náà kìtì à yóò sì lọ́ọ́ máa wo bọ́ọ̀lù ẹ bá sì ti góòmù àbí wọn lọ half time àbí wọn pariwo yẹn jáwé náà lọ kí wọn àbójà máa àwọn náà bá sì gbé màmú sí màmú àwọn ń góòmù yọba lọ wá jù yọba góòmù wọn tí ó di yẹn nìsín kò bójú mu tó kí jama máa borí jama ní mọ́ṣáláṣí tó ní ìmáàmù standby torí ìmáàmù ọ̀rọ̀ tìbọn tí ń kí gbogbo ọ̀run báwọn èèyàn sọ ti yé nìsín kódà ara ẹ̀rí pé wá kò díẹ̀ káàtó ni wípé alẹ́ bá Muhammad sọ̀rọ̀ lọ́la sọ̀rọ̀ ọjọ́ yìí adé tí yẹn bá kúrò nílé tó lọ mọ́ṣáláṣí tó fẹ́ lọ kí jàmá tó wá bá wọn tí wọ́n ti kírun jàmá ó ní yóò gbalada jàmá tó bá yẹ pé kò ní gbalada rẹ̀ ni ó yẹ kó sọ pé kó nù kó àwọn jàmá tiẹ̀ náà ó kó jọ tó bá jẹ́ pé àìbájàmé èèyàn kì í ṣe àṣe látọ̀dọ̀ èèyàn èèyàn náà gbalada bẹ́ẹ̀ ìkan wá lálàáfíà o òun ni pé nínú àwọn tí wọ́n ti kí jàmá àtàkọ́kọ́ tí wọ́n ti gba aládà twenty seven ìyẹn wá lè pe ẹnìkan nu wọn yìí pé ìwọ ti ní twenty seven lọ́wọ́ èmi ò ní kankan wàá bò mí nu twenty seven ìyẹn wà àdìjọ kí o torí pọ̀ ti ní nǹkan tó lè bùn yẹn ṣọ́ọ̀tì yẹn nìsín twenty seven ọ wà lọ́wọ́ rẹ̀ ṣé twenty seven kọ́ àbí ọkọ̀ ìwáyà kan twenty five ìwáyà kan twenty seven ìgbà tó ti jẹ́ síyáda á mú síyáda yẹn máa ní o ti ń sọ̀rọ̀ twenty five mọ̀ kẹ́lẹ́ máa ọ̀gbẹ́ twenty five twenty seven tí ó ti yẹ ní ti ẹni tó síyáda ni ẹni tó bá ní twenty seven thousand ó ló lọ àbí òlò lọ sọ ó sì lè jẹ́ twenty seven million ó sì lè jẹ́ twenty seven ń tà àmọ́ yẹ torí ládàá kọ̀dọ̀ ọlọ́mọ bá wà lẹ́kọ̀ọ́ dárọ̀ rẹ̀ sọ ẹni tó bá ní twenty seven tá àkọ̀dárọ̀ lọ́wọ́ ó lè bóyan nù ẹ̀ ṣùgbọ́n yìí tẹ́ ẹjọ́ kóra yín dé tuntun kò sẹ́ni tó ní kankan nù yín sọ ọ̀rọ̀ yín kí sẹ́ni kan nù yín ó sì sàárà àfẹ́lẹ́ ìdí tí ò ṣe fi lò fún àwọn tí ń sọ yìí pé ìbára mi sọ pé wọ́n ṣe sàárà fúnra wọn ẹni tí ó ṣe sàárà yẹn tó ní nǹkan ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀yin tẹ́lẹ̀ pé nọ́mbà kan náà tuntun yìí bọ́ọ̀lù lè lọ ẹjọ́ lè ẹ̀yin tálíkà tálíkà wa kóra wọn dé kò sẹ́ni tó ní kò sẹ́ni tó ní àfù ẹ̀ kankan ẹ̀ sàárà fúnra ṣùgbọ́n ní ẹni tó ti ní twenty seven ah twenty seven ṣe nǹkan kékeré o ó lè ti sàárà fún yẹn ṣé ó ti yé báwo ọlọ́run ló mọ̀ jù ẹnì kejì nọ́mbà two náà wọ́n á dáwọ́ sákàlà náà ó ti lọ lórí ẹ̀ náà. tó ṣe pé ọ̀rọ̀ yẹn wọ́n ti lẹ́kùn rẹ̀ fún àwọn àwọn sáláfì so bó láti ṣe tó jẹ́ pé àgbọ́yé sàlàsàlà yọ̀ọ̀ra ìmọ̀ hadith. ẹ ẹ tó ṣẹlẹ̀ ní wípé bí sẹ́kùlù islam ti sọ yẹn wọn àsínádà rẹ̀ wọn àsínádà tó wọn sọ yìí bóyá látọ̀dọ̀ sàbí báyìí ìsínádù ni látọ̀dọ̀ ní báyìí ìsínádù ni àwọn ìjìṣẹ́ hajj lásán sálàyé nìtì ọlọ́run bá lọ́mọdé náà. náà. náà. náà náà tẹ́ wà ní mahshar náà. yẹ yàtọ̀ sí tàlà kọ̀kọ́. ẹ̀bẹ̀ àwòrán yíyá yẹ̀ bá ń jẹ́ yẹ́ lèmi ò máa èmi ò mọ̀ pé léyìn o bí ìgbà tí èèyàn à àlùfáà yóò ti lè díẹ̀ díẹ̀ máa ń wò èmi ò mọ̀ pé léyìn o à ẹ tó mọ̀ ọ́ gbùgbọ́n à èmi ò mọ̀ pé léyìn o à ní mo ti fún akọ ìdá wọ́n ìdá ni wípé lọ́dọ̀ àdìsún náà jàmá ẹ ayé ìjà àfìlìkítà àwọn fi sunna nasbitu tí nǹkan kan bá tilẹ̀ wánu tí lọ́lọ́ àbọ̀ wánu sunna tó sì lára àfihàn ilẹ̀ ṣe wá rí bó ni ó ṣe wá rí ìgbà tí nǹkan ń chẹ́ǹjì ìgbà tí nǹkan ò chẹ́ǹjì eléyẹn lọ́wọ́ lọ́wọ́ ọ nìkan ló mà á ẹlẹ́ẹ̀kejì yẹn ni wàá dídá níbi dáńtẹ̀ lómi <laughs> ọ̀dà ọ̀yà ọ̀yà Now mọ sọ lábáwá tí wọn tí ò bá mọ kí o lè mọ bẹ́ẹ̀ mọ tún mọ yẹn tó o fẹ́ máa ti sọ lóde ẹni ẹ pé àwọn ìgbà mi máa ń bẹ́ẹ̀. ètò ìwà ti yé wọn kí wọn béèrè kẹ́yìn tu fún wọn tàbí àwa ti ká ẹ sọ gẹ́gẹ́ lẹ́ẹ̀kan bíi lárúbá kò yé mi o ẹni yẹn mọ mobile lọ yóò máa kọ lẹ wípé ẹ lábàá tún padà ṣáàlà ẹni tọkàn wàá tún wà sákùn lọ ẹyàn ah, méjì ní sọ̀rọ̀ papọ̀ kí ló dé. bó wà ní báyìí bí o mọ̀ pẹ̀ o. ọjọ́ lọ o márùn-ún ládàá o márùn ládàá tó wáyé lórí fáìfù àìgbà. àyìn y'o je ko ọmọ hadithi tí yàrá bá ti wá wà dẹrù mímọ akọ ọ̀rọ̀ sáà nàbí lẹ́nu bá anaba Muhammad sallallahu alaihi wasallam ó sọ wọ́n ni wọ́n lagbara kéèyàn jọrọ látàyè nìkan láti náà kò lágbára àti ọwọ́ rẹ̀ dẹnu jìyà bẹ́ẹ̀nbẹ́ tó ti yẹ hadith tó gbajúmọ̀ ni o kọ́lá àwọn bá sì lè yàtọ̀ sọ ẹlẹ́fì ní ẹ̀bà ń bẹ̀ ẹlẹ́fì wọ́n ń tàn kẹ́ fi dẹ́rù bá tábàlá níbi sọ̀rọ̀ wọn náà wò kálá níbi ní bẹ́ẹ̀ wájú ẹ̀ sọ́ra yẹn mẹ̀tẹ́ tàbí jídáàdì yẹn ọba yẹn sọ̀rọ̀ lójú aláàmà pariwo pé kí ẹ̀ má gbọ́rọ̀ sóbi lẹ́nu ó léwu àníbi ẹ̀ wá sẹ́bi òbí ẹ̀ nìkan kan lòlù wa ọlọ́run kò sànù wa náà. number five. Number five ni mo fẹ́ gbà báyìí mo ti gba nọmba four Number five tó bá ṣe pé Number five ni yí o ṣé nọmba five ni nọmba five sọ̀rọ̀ wọ́n lẹ́yìn sọ lárúbáwá táwọn akọ̀wọ̀mọ̀ túmọ̀ rẹ̀ kí ni jáde mọ̀ sọ́kù àbí yìí ń ṣe dáa. تعجبات مع المسبوق وبعض ó lè bá lórí sùdúró sáré tí mo ń bàbá ṣe tó bá yẹ kí kọ̀pìlì ni yóò bá ṣe tó bá ṣe kí bá àdí ni gbọ́ bá kírun díẹ̀ tó yóò wá ṣe bá àdí jẹ. ta ni ẹni tí mo sọ lálàkọ́ tó ní sílẹ̀ nìyẹn ta ni ẹni tí mo sọ lálàkọ́ ẹ bẹ́ẹ̀ nìkan náà ẹnìyẹ ewé lẹ́nìyẹ ẹnì náà lálá kọ̀ọ̀kan ni mo ní tó wáyé pé kọ̀ọ̀pìlẹ́ẹ̀nì yóò bá ṣe nígbà mo wá dé tó wá di bàájí ni ó wá di tẹ́nìyẹ tí alálá kọ̀ọ̀kan ni mo sọ ẹnìyẹ ẹni sà ọ̀yà àbúrò yìí náà béèrè béèrè máa ń tọ́ àzọ àkàlà. bẹ́ẹ̀ ni ẹ máa sọ́lá alẹ́ wa alẹ́ wa sọ́lá fún gbogbo ànábì ọ̀rọ̀ sálàyé mi ti kì í ṣe pé ẹ alẹ́ sọ sàlátù pẹ̀lú sọ́ọ́lá alẹ́ wasálà fẹ́ nìkan alẹ́ sọ́látù wasálà fẹ́ lómi túmọ̀ kánà méjèèjì sọ́ọ́lá lọ́wọ́ alẹ́ wasálà alẹ́ sọ́látù wasálà nìkan kánà ìyá lè ṣe mú gbà mi yòókù sínú àdúgbò أنت وجزاك الله خيرا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت الله أكبر ¡Gracias!